هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين atọ́n kí ẹ̀yin gbọ́ wáyé pé àdìjọ kó jí wọn atọ́n dìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtúyìn ìtọ́ àti àpò ní àlèfíkì òfìlẹ̀ Islam léyìí tí Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógún ìṣọ̀ tí wọ́n ṣe agbátẹrù abẹ́ aláàkó tí wọ́n bá fi ṣàlékún ìtẹ̀síwájú àti àgbéga rere fún wọn ọ̀làdùn níbi ló kọ́ mi mo ń bẹ̀rù yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógún ìṣọ̀ Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè láwùkọ́ tí màá kọ́ máa fi ṣíde ó ní pé pẹ̀lú bí àsìkò wọn gbogbo náírà tí ó gbòde tá a wà yìí ṣe rí nílẹ̀ nàìjíríà ṣé ó bá òfin ṣìríà ìsìláàmù mọ́ kí ẹni tó jẹ́ bíi ẹni tó mójútó owó fi sabilillah àbí ìgbìmọ̀ alámòjútó mọ́ṣáláṣí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú nínú owó tún àwọn ẹrú ọlọ́run tó bá fi sílẹ̀ wípé fisabilillah bóyá wọ́n fẹ́ tọ́jú ọ̀kan nínú àwọn ọmọ mùsùlùmí kàbí ní jàmá nínú mọ́ṣáláṣí lọ́sítù pé wọ́n sì nílò owó ṣé ọ́tọ́ kí wọ́n mú nínú owó bóyá látàrí pé ọsítì tí wọ́n bá gbọ́mọ lọ wọ́n sọ pé àwọn gba transfer pé káàṣì làwọn fẹ́ ṣé ọtọ́ tí wọ́n mú nínú owó láti fi ṣe ìtọ́jú irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ eléyìí ọjọ́ ìbéèrè láọkọ ẹlẹ́ẹ̀kejì tó ní pé lábẹ́rẹ̀ tó fi jọ́ ó ní pé ṣé ó tún bófin ṣẹ̀ríà Islam mú kó ṣe pé bóyá a bá rí nínú àwọn jàmáà tí wọn ò ní káàṣì lọ́wọ́ káwọn pé ẹ dákun ẹ̀yin tí ẹ jẹ́ ìgbìmọ̀ mọ́ṣáláṣí àbí akọ̀wé mọ́ṣáláṣí ẹ dákun àkáǹtì mọ́ṣáláṣí ṣé eléyìí ṣé ó bá òfin ẹ̀sìn islam mu bí eléyìí ó jẹ́ ìbéèrè láwọ̀kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni ìdájọ́ àwọn tí ó máa ń lọ sí ilé àwọn èèyàn láti bá wọn ké odindi alukur'an fún pé wọ́n fi ń ṣe àdúrà eléyìí ó ìkejì ẹ̀kẹta wọ́n sọ pé wọ́n ní àwọn kò sọ pé àìtọ́ ni ẹran ẹdí ẹ ń jíjẹ ni lọ jẹ o àmọ́ àwọn gbọ́ tí ẹnìkan sọ pé Abu Musa al-Ashari ó rí òjíṣẹ́ Allah Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ ti fi báyìí tó ń jẹ ẹran ajẹ́ wípé ǹjẹ́ òótọ́ ẹni Abu Musa al-Ashari lórí òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tó ń jẹ ẹran ẹdí ọ̀hún eléyìí ọjọ́ ìkẹta ẹjẹ́ ń dadó bá ń ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ولو صلاة سلام nípa ọ̀wọ́n gbogbo owó lọ́wọ́ àwọn èèyàn ǹjẹ́ tí wọ́n lè lo owó mọ́ṣáláṣí kí wọ́n wá dá owó yìí padà sínú àkáǹtì mọ́ṣáláṣí gba ọ̀nà transfer. àkọ́kọ́ kò tọ́ lábẹ́ òfin ṣẹ́ríà wípé owó tá a bá ti fi sọ́rí pé wọ́ọ̀kù ni ká fi ṣe nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tí a ti torí rẹ̀ tá a fi owó yẹn sọlẹ̀ tá a forí rẹ̀ sọrí ẹ̀. àlùwàkù endowment lábẹ́ òfin ṣẹ́ríà wọn kò gbọ́dọ̀ yí padà sí nǹkan míì torí ẹ̀ owó yẹn owó téèyàn kì í fọwọ́ kàn àyàfi fún nǹkan tí wọ́n ti torí rẹ̀ kó jọ ẹ pè lówó mọ́ṣáláṣí kí ló dé tí làdáni ń jẹ ẹ pè lówó mọ́ṣáláṣí kí ló dé tí akápò tó fi ń gbọ́ bùkátà kí ẹ pè lówó mọ́ṣáláṣí kí ló dé tẹ́ fi fún ẹni tí ó fẹ́ sinmi lọ ilé ọkọ kí ló dé tẹ́ fi ẹni tó fẹ́ ṣègbéyàwó nù jàmá kí ló dé tẹ́ fẹ́ fi tọ́jú ọmọ aláàrẹ̀ ẹni tí ń sáré nínú yín kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà bí ti wulẹ̀ péré mọ́ owó yẹn kọjá agbára ẹni tó kó lọ́wọ́ hmm. ó kọjá agbára ẹni tó fi lélẹ̀ láti pé ẹ bá mówó mi ò ṣe má tó hmm. tó bẹ́ẹ̀ hmm. torí rẹ̀ wọ́n kì fowó yẹn ṣe bẹ́ẹ̀ nígbà tá a ti lówó tá a lè transfer hospital wo lẹ lọ tán láwọn ọgbà transfer tó ń ti bówó ṣe wọ́n lọ́wọ́ yìí tòun gbà tó hospital náà bá tó wà wípé gbogbo hospital wọn ọgbà transfer Allah yóò sí náà mí tẹ́ lè gbà sanwó fún hospital láì jẹ́ owó mọ́ṣáláṣí. Mm ẹ wá ní ẹni tí kò sówó lọ́wọ́ rẹ̀ náà tó sì fẹ́ gbọ́ bùkátà tó nídìí owó lọ́wọ́ tí wọn lè gba owó fíṣọ̀bìlì láì tó wà mọ́ṣáláṣí káwọn ọmọ transfer sínú àkáǹtì mọ́ṣáláṣí àníkọ̀ tọ̀ hmm. nítorí pé ọ̀nà tí wọ́n bá tọ́ ni tí alákọ̀ọ́kọ́ lọ ẹ̀kọ́ tọ́jú hmm. nítorí pé wọ́n fẹ́ fi ṣètọ́jú aláàárẹ̀ yìí hmm. máa wá nìwọ̀ òpin rẹ̀ olódélé oúnjẹ olóúnjẹ ló wọ́n gba transfer àwọn fẹ́ pé kó sanwó fáwọn ni torí ẹ̀kọ́ tó lábẹ́ òfin ṣẹ̀rí àákẹ́ lówó mọ́ṣáláṣí fáwọn nǹkan yẹn. wọ́n ní káwọn èèyàn lè máa kóra wọn lọ sílé olówó àbílé ẹnìkan láti ipá àwọn fẹ́ bá kí alukur'ani bá ṣàdúrà eléyàn bẹ́nu táwọn èèyàn máa ń ṣe ṣùgbọ́n àdàdà lẹ̀ hmm. kò sí nínú ìlànà anábọ̀ Muhammad sallallahu alaihi kò sí nínú ẹ̀sìn tó ló wá sọ̀kalẹ̀ fún oníkálukú náà ti mọ̀ pé àwọn ẹni tí ń ṣe irú ẹ̀ kí ló fà tá ń fi ń ṣe wọ́n sì ní tá a bá ti máa ń tọ́ fa nǹkan kí ló dé tí yà yín lẹ́nu hmm. àwọn yẹn fi ń wo ni so eléyìí ìsara ẹ̀sìn tó lu àfihàn nàbì sallallahu alaihi wasallam ara àdádálẹ̀ táwọn èèyàn dálẹ̀ ni lórúkọ pé làwọn fi ń wá jíjẹ àti mú táwọn. wọ́n sì béèrè nípa pé ǹjẹ́ ó fẹsẹ̀ rinlẹ̀ bí nípa nàbì Muhammad sallallahu alaihi wasallam jẹran adìẹ bẹ́ẹ̀ ni ó fẹsẹ̀ rinlẹ̀ nínú sunnah nípa nàbì sallallahu alaihi wasallam ń jẹran adìẹ adìẹ kìí ṣe nǹkan tuntun láyé láàpẹ kò sí tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ló tó wá yọjú lálọ́ á dà lálọ́ dá tó fi jẹ́ pé kò sí tẹ́lẹ̀ so adìẹ ti wà láti ìgbà tó olú ẹlẹ́dàá wa tó ti mú kí àwọn ẹ̀dá ọmọ bẹ náà ló ti ṣẹ̀dá adìẹ náà tí wọ́n sì mọ̀ pé gbogbo ẹ̀dá ti ń bẹ láyé lónìí ńṣe ni wọ́n ti jẹ́ àrọ́mọdọ́mọ àwọn ẹ̀dá tánàbì Nuhu alayhi salam tó kó wọkọ̀ ojú omi níjọ́sí tó fi dórí àwọn ẹranko hmm. kódà tó fi dórí àwọn ẹranko abìjà so gbogbo èyí tó ṣe pé wọ́n fi aṣojú rẹ̀ sínú ọkọ̀ ojú omi o hmm. àwọn náà làwọn ẹni tí ń bí sí tí ń rẹ̀ sí tí wọ́n ń pọ̀ sí tí wọ́n ṣẹ́kù láyé dòní yìí ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kódà nu tí àwọn olùmọ̀ tó sọ tó ṣe pọ́ yáyàn lẹ́nu ó sì ṣèyàn káyé fi ọ̀pá yàn lẹ́nu hmm. lọ́nà ní kí wọ́n nígbà tí wọ́n dé inú ọkọ̀ ojú omi yẹn. ó ṣẹlẹ̀ pé àwọn èkúté wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ àwọn èèyàn lẹ́nu. Hmm. so gbogbo nǹkan tán kó sínú ọkọ̀ tó hmm. jẹ́ nǹkan jíjẹ hmm. èkúté bẹ̀rẹ̀ sí ní ìbàjẹ́. so wọ́n ní ọgbẹ́ni kìnìún bá sìn <laughs> sísín tó sín lọ́ba sín olóńgbò jáde mm-hmm. olóńgbò yíyọ tóun ayọ̀ bá gbogbo èkúté bá lọ́ọ́ jókòó jẹ́ so ẹ̀rọ ti pé lè àmọ́ bó ṣe fẹ́ sẹ́rí lẹ̀ ṣe àmọ́ bẹ́ẹ̀ ni táwọn olùmọ̀sán hmm. torí ẹ̀ gbogbo àwọn ẹ̀dá tí Ànábì Nuh alayhi salam tó kó wọkọ̀ ju omi níjọ́sí àwọn ni wọ́n ń bí ni wọ́n ń rẹ̀ ni wọ́n ń pọ̀ sí ni wọ́n ṣẹ́kù láyé títí dòní. Hmm. so nísìnyí lápèjù àwọn kan wà tá a mọ̀ sọ pé bóyá kò sí ní agbègbè ibi tí Ànábì sallallahu gẹ́gẹ́ bí ráìsì ráìsì kò sí lágbègbè ibi tó lọ́wọ́ anìkànnà fi sọ̀rọ̀ bá aṣọ làwọn gbé èyí tí ò túmọ̀ sí pé kò sí ráìsì láyé hmm. ṣáájú kún tó gbé ànàbì so ṣùgbọ́n lágbọn ọ̀dọ́ tí wọn kò sí bẹ́ẹ̀ kò débẹ̀ rí hmm. àtàní ọba gbé wa hmm. ànínú ilẹ̀ aṣálẹ̀ tó jìnnà burúkú dá pé àwọn tí ń gbé bẹ̀ gan kí wàá polúwa dá wọn bẹ̀ sọ̀rọ̀ ọ̀run gbé so nítorí ẹ̀yìn ọ̀rẹ́yìn ráìsì di pé ọgbàlẹ́ ọgbà kú ó tún wá jẹ́ pé ráìsì gan lóúnjẹ tó gbajúmọ̀ jù lágbègbè ibi tá a ti bí ànábì lónìí. ṣẹlẹ́yìn hmm. jẹ́ bó ti ṣe jẹ́ kọ́ a túmọ̀ sí pé kò sí ráìsì láyé ànábì àmọ́ kò dé ibi tá ànábì wà láyé ànábì. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí kejì tí oníkálukú wa tí a bá ní inshàlá ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá wọ́n ní láti lògùn ni wọ́n ní àwọn oníkápá láti ré àwọn fọ́tò tí dádì àwọn sokọ́lé kúrò lára ògiri àwọn wá fẹ́ béèrè pé ṣé àwọn náfìlà tí àwọn máa ń ṣe nínú ilé yóò ṣe ìtẹ́wọ́gbà bí tó ń ti pé kì í ṣe ọ̀gangan àlìkíbílà tí àwọn dojúkọ ṣe sọ̀lá ni àwọn fọ́tò ọ̀hún wà eléyìí náà ọjọ́ ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ láti ìlú òbú ẹ lórúkọ yín o. wàlẹ́gùn sálàmù rahmatulah. wàlẹ́gùn sálàmù orúkọ mi ni usman akin sẹ́yìn sá. ìbéèrè yín o. tẹ́ ẹ̀ bá fẹ́ fẹ́ ọmọ fẹ́ pé wọn ò bí gbọ̀nà tó tọ́ mhm. ọ̀nà wo ni sẹ̀rí ara ní ká gbà obìnrin la ti gbà ọ́. náà ẹni tó ṣe pé ó ní agbára ọ̀hún kò káàkiri rí àwọn fótó tí bàbá òun tó fi kọ́ nínú yàrá nínú yàrá yìí lòun sì ti fẹ́ ṣe sọ́lá ṣe lẹ́yìn pé kí sọ́lá ti rọ gbà mm. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wà nínú fífi fọ́tò kọ́lé so kì í sì ṣe dandan túláàsì ẹni kò ṣe sọ láti nu yàrá o ẹ lè bọ́ sí àárín ẹ̀dẹ̀ lè bọ́ sí àárín inú ilé níbi tí kò sí fọ́tò yẹn láti máa ṣe sọ láti rẹ̀ tó bá ṣe sọ láti bẹ̀ kò pé kí sọ láti rẹ̀ kó má gba ṣùgbọ́n ṣẹ̀ ní fọ́tò tẹ̀ fi kọ́ so wọn ní káwọn bá fẹ́ fẹ́ ọmọbìnrin eléyìí tó ṣe pé ìwádìí fi hàn pọ́nà tí wọ́n gbà bí ọ̀nà zinani tá a sì ti ṣàlàyé pé ẹni tí bá bí gbọnà zina ìyá lásán ló ní kò ní bàbá bàbá ní sì fọmọ lọ́kọ bó làwọn ti ṣe fẹrù ẹ àti fi lọ́kọ ó ti di nǹkan tó ṣe pé wà lọ́wọ́ aṣíwájú àwọn aṣíwájú àwọn mùsùlùmí ó ti di tó wà lọ́wọ́ àwọn aṣíwájú àwọn mùsùlùmí ẹni tó bá jẹ́ aṣíwájú fún àwọn mùsùlùmí lágbọn bíi kẹwà yẹn kì bá jọlúmọ kì bá sì jẹni tí ń ṣe ìmáàmù fáwọn èèyàn níbẹ̀ tó bá lágbọ yẹ́sìn òun yóò dúró gẹ́gẹ́ bí wàlí ìfọmọ yẹn yóò wá fi lọ́kọ lórúkọ al-islam. ẹ lórúkọ yín o. hello. asalaamualeykum rahmatulah. waaleykum salaam rahmatulah ibrahima tí o kàn yín bí a ti ń pè. orúkọ mi ní mọ̀mọ́kútàrọ̀ láti ọ̀dájú. ìbéèrè yín. ìgbà ìgbóyè mi alákòókò ni pé kí sèkì dára ṣẹlẹ̀ sí àfọ̀ ọkọ tó ń kọ̀m̀plé fún ìyàwó ẹ̀ pé kò máa ṣe ara sílẹ̀ nínú ilé tó jẹjọ pé ìyàwó àti bàbá àwọn bàbá ọkọ jọ ń gbé ilé ni hmm. ìbéèrè mẹ́rẹ̀ kejì ni pé àwọn owó ló lè rí ojú obìnrin tó ń lọ nìkan ìbéèrè mẹ́rẹ̀ kẹta ni wípé ọmọ mi kan ó ṣe olùsábà mọ́dásà tó ń lọ ó lọ fún olùsábà kan láti mọ́dọ́sà yẹn so wọ́n á fún ní ẹ̀bùn látàrí pé ọmọ yẹn gba ìpè kíní wọ́n fún ní koran pen wọ́n dẹ̀ tún dáwó fún lọ́jọ́ yẹn so ìgbà tí èmi dẹ̀ mọ́ lọ́mọ́mọ́ yẹn ní ibi tí ó ti ṣe competition yẹn mhm. ìgbà tí àwa lọ sílẹ̀ àbàdé ìsáàzì wọn lọ́nà a nídìí láti kó ẹ̀bùn yẹn fún ọkọ̀ nǹkan tó fún ọmọ nílé so ìsáàzì wa sọ wípé torí pé ẹ̀bùn náà pé ti ilé kéwù ni kì í ṣe tọmọ àtọ́jọ́ rẹ̀ dẹ̀ sílé ilé ọmọ yẹn sọ pé wọ́n gbé gift yẹn wá sí mọ́dúrọ́sà gẹ̀ẹ́sẹ̀ tó ráńpẹ́ pé wọ́n gbé wá sí mọ́dúrọ́sà rẹ̀ so mo fẹ́ sọ wípé ṣé ọmọ yẹn ló ní gift yẹn ni àbí mọ́dúrọ́sà ló ní sísá ti sọ alhamdulilayi àkókò ọkọ tí ń sọ pé kí ìyàwó nǹkan máa ṣíra lẹ̀ fún un nínú ilé kò béèrè nǹkan tí ò tọ́ sí hmm. ní tó tọ́ sí náà ló béèrè nítorí pé ọkọ ló níyàwó a sì sọ kófin ṣeré àṣọ pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó rẹ̀ hmm. so ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí àti rí ìhòòhò ìyàwó rẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ láti rí ara rẹ̀ tó bá ń bẹ nínú ilé pẹ̀lú yín kó sí làákàyè. Hmm tó fi wá sọ pé kíyàwó rẹ̀ kọ́ máa síra lẹ̀ níwájú bàbá rẹ̀ kọ́ máa síra lẹ̀ níwájú àbúrò àbẹ́gbọ́n rẹ̀ a'udhu billah àwọn eléyìn lànàbì sallallahu alaihi wasallam ló pè ní kó wọ́n ní afara'ayta al-hamu báwo wá ni tó bá jẹ́ pé mọ̀lẹ́bí ọkọ lọ́kùnrin ni ọba já wọlé wá bá wa ń kọ́ ànábì ní alhamu maut àwọn eléyìn gangan ni kú torí de eléyìí báyìí tí wọ́n bá fẹ́ kíyàwó rẹ̀ kọ́ máa yánra lẹ̀ níwájú rẹ̀ ọjọ́ pé o ní àyè kan tó ṣe pé ẹ̀dá mi kò lè wọlé wá báyìí láì jẹ́ pé wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ lọ sílẹ̀kùn kó tó di pọ̀ wọlé àmọ́ ibi tí bàbá rẹ̀ wà ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ bá wà kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kóbìnrin kan máa ṣe bẹ́ẹ̀. lẹ́yìn náà ká lọ mọ̀ ìgbà tí òfin ṣẹ̀ríà sọ pé kò sí ìhòhò láàrin ọkọ àti ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà lórí ṣùgbọ́n níta bá gbé pamọ́ ló máa níyì tó bá jẹ́ pé ìyàwó náà gbogbo ìgbà ìhòòhò ni ó máa rìn lọ níwájú ọkọ rẹ̀ ìhòòhò ni ó máa yọ sọ́kọ ní gbogbo ìgbà ìyàwó òun yóò padà máa di tọkọ fi ń gbé pàǹdà hmm tó ṣe pé kò ní níyì kan lọ títí má lójú rẹ̀ hmm. nítorí pé kí ni kókó ń tá a fẹ́ rí bàbá gbé lásòkè hmm. òun náà làkó tí ń rí gbogbo ìgbà yìí báyìí ń tá a bá gbé pamọ́ ló máa níyì hmm. torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé tó ń ti pé kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó yóò dáa púpọ̀ kó má jẹ́ pé gbogbo ìgbà náà nìyàwó máa rìn òhò níwájú ọkọ rẹ̀ bákan náà wọ́n ní olúwa ẹlẹ́dàá wá sí ilé ìwọ̀ fún wọn láti fẹ́ ọ àwọn eléyẹn ni wọ́n lè rojú rẹ̀ so àbẹ́ni tó olúwa ẹlẹ́dàá wa tó pè lọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ yóò rojú rẹ̀ àṣọ pé ní tó jojú lọ́gán ẹ̀tọ́ ni fọ́kọ rẹ̀ láti rí bẹ́ẹ̀ náà ni bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n rẹ̀ tàbí àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ̀mọ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin òun ló bímọ ọkùnrin àbábúrò rẹ̀ lọ́kùnrin ló bímọ ọkùnrin ẹ̀gbọ́n rẹ lóbìnrin ló bímọ ọkùnrin àbábúrò rẹ lóbìnrin ni ló bímọ ọkùnrin gbogbo àwọn eléyìí wọ́n lẹ́tọ̀ọ́ sí àti rí ojú rẹ bẹ́ẹ̀ náà ni bàbá ọkọ rẹ wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú rẹ nítorí pé nígbà tí ọmọ tó bá ti fẹ́ obìnrin ọmọ tó jẹ́ ìyàwó ọmọ àbí ìyàwó tó jẹ́ ìyàwó ọmọ èèyàn ó ti dèwọ̀ fún bàbá ọkọ yẹn ó ti dèwọ̀ fún bàbá ọkọ yẹn títí láéláé nítorí délé bàbá ọkọ rẹ òun náà lè rójú rẹ so yàtọ̀ sáwọn eléyìí so lẹ́tọ̀ọ́ sí àti máa ṣẹ́jú rẹ lẹ̀ tẹ́gbọ́n tàbá burú ọkọ rẹ táwọn ọjọ́kùnrin so bákan náà àwọn ọmọ wọn àwọn ọmọ ẹ̀gbọ́n àbáwọn ọmọ àbúrò ọkọ rẹ táwọn ọjọ́kùnrin ọ̀ lẹ́tọ̀ọ́ láti máa ṣe ojú fáwọn eléyìí eléyìí lòfin ṣẹ̀ríyà wọn lọ́mọ àwọn lọ ṣe ìdíje alukur'an ọmọ yìí wọn á gbégbá orókè wọn fún lẹ́bùn so kàkà kí ẹ̀bùn yẹn wá tẹ ọmọ lọ́wọ́ kọ́ ọmọ mẹ́bùn wálé so olùkọ́ ti ń kọ́ àwọn ọmọ ní ilé kí ó wọ́n wá sọ pé ẹ̀bùn yẹn o ilé kí ó ni wọ́n bùn kì í sọmọ wọn so ẹ̀ wọ́n á ń béèrè pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so kò sí tàbí ṣùgbọ́n wípé àwa náà ti mà wípé kì í ṣe ilé ẹ̀kọ́ lọ́lọ́ ṣe ìdíje ọmọ lọ́lọ́ ṣe ìdíje ẹni tó sì ṣèdíje òun ló gbégbó orókè ẹni gbégbó orókè ni wọ́n fún lẹ́bùn báwo wá ni ẹ̀bùn ẹlẹ́bùn yóò ṣe wá di tàyè míì hmm. tí kìí sòun lọ́lọ́ sí díje hmm. lódodo ilé ẹ̀kọ́ yẹn lọ́mọ yín ti kẹ́kọ̀ọ́ hmm. so kó tó di pé olúwa ẹlẹ́dàá wá ṣàánú rẹ̀ pẹ̀lú mímọ̀ nǹkan tó mọ̀ àmọ́ ẹ̀bùn tí wọ́n bu ọmọ tó jáde nílé ẹ̀kọ́ kìí ṣẹ̀bùn ilé ẹ̀kọ́ kìí ṣẹ̀bùn ilé ẹ̀kọ́ yíyàtọ̀ sí ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan wọ́n wá tàtàrà iṣẹ́ nílé ẹ̀kọ́ nílé iṣẹ́ yẹn wọ́n wá fún ọ lẹ́bùn àwọn sọ pé ẹ̀bùn yẹn wọ́n ń pè ní hadayal ummal ẹ̀bùn tí wọ́n bùn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lábẹ́ ilé iṣẹ́ kan ṣé ti ẹni àbí ti ilé iṣẹ́ òfin ṣẹ̀ríà sọ pé ti ilé iṣẹ́ lẹ́bùn yẹn kì í ṣe ti òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ ń bẹ̀ nítorí tó bá jókòó nílé bàbá rẹ̀ kò sẹ́ni tí ó wàá fún ọ lẹ́bùn yẹn àmọ́ látàrí iṣẹ́ tó ń ṣe nílé iṣẹ́ tó ń gbowó oṣù lórí rẹ̀ iná ni wọ́n ṣe fún ọ lẹ́bùn yẹn ẹ̀bùn yẹn ò ní díje àfi tí onílé iṣẹ́ bá yọ̀ǹda rẹ̀ fún ọ kìí ṣe bẹ́ẹ̀ ni ìdíje tó máa lọ ṣe ìdíje tó máa lọ ṣe ìyànjú tiẹ̀ àti nǹkan tó há sórí tó rí pè nígbà tí wọ́n bi léèrè kó pè jáde ni ló pè fún kó gbégbá orókè ìgbà orókè tó gbé ló pè fẹ́bùn tí wọ́n fún un torí rẹ̀ ọmọ lọ́lẹ́bùn yìí o bó tilẹ̀ jẹ́ pé tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà fún kí ó àbí àwọn ọmọ tí a mú lọ ṣe mùsàbákọ̀ náà kó jẹ́ pé wọ́n lọ ṣe ìdíje yẹn ni pẹ̀lú àfojúsùn mo fẹ́ jẹ̀bùn hmm. nítorí tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti di nǹkan míì tí sẹ̀rí ọ̀ farama hmm. sọ eléyìí ti ṣe jẹ́ àmọ́ ìtẹ́ ìbéèrè ọmọ lọ́lẹ́bùn. Hmm. jazakumullahu khairan sheikh ẹ yín o. salaamaleykum. wa salaam wa rahmatulah. ìgbà lọ sọ́wọ́ láti ẹ̀kú ìbéèrè mi ni pé um, ní àdúgbò tí wọ́n ń bẹ̀ hmm. báyìí ń gbọ́ àwọn onísúnmọ́ tó wọ́n ń bẹ̀ ọ́ ní kálọ̀ dìbò àwọn ìbéèrè pé àyẹ̀wò ní Islam kọ̀ọ̀tì. ṣé ẹ níbèrè mi. bẹ́ẹ̀ni. ìbéèrè kejì. ẹlẹ́ẹ̀kejì hmm. um, a gbọ́ pé tí èèyàn bá ń ka Quran hmm. bọ́ kò wá kò ojú ọkùnrin ò kórìíra kò sunkún ọkùnrin tí wàá ṣe kí ni pé ṣé ọwá ní ìyàn nígbà ládà bí kò sí lára wa ṣáà mi ọwá pé kọ́ bá ṣe níbẹ̀ tí ọba ń ka quran. ó ti yé ìbéèrè àkọ́kọ́ ńlámù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ńlámù tàkọ́kọ́ ń kéṣe ìbéèrè. kíkí alukoran lẹni tí ọkàn èèyàn kò gbọ́n dípò pé ẹkún tó gbọ̀nyàn sọ eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan ṣe pé ó máa ń tàtàrà àìṣe làákàyè sí ní téèyàn ń ké jáde nínú Al-Qur'an ìṣẹ̀lẹ̀ tìrú ẹ̀ lólu ẹlẹ́dàá ṣe pé àkíyèsí wa pé afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha wọn ṣe làákàyè nípa Al-Qur'an àgádágodo yà ń bẹ lórí àwọn kan wọn ni nítorí pé Al-Qur'an tó bá ké a sì máa ìtumọ̀ ń àwọn ronú nípa tó lù fi ń bá wa sọ̀rọ̀ kò sí bẹ́yìn ó ṣe máa ké tó ṣe pé ẹ̀wá rírì kò ní máa múyàn ìbẹ̀rù àti ìtẹríbọ̀ kan tí ò ní gba gbogbo àríyàn ṣe ibùjókòó. àmọ́ gbàdọ̀ bá yẹ pé nǹkan ké ní àmọ̀túmọ̀ rẹ̀ àbá àmọ̀túmọ̀ rẹ̀ àṣẹ làákàǹpá rẹ̀ sọ lè yọ ọmọ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ orí ń bẹ lára ẹni tí bá ń ké o hmm. tó ń ti pé kò tára rẹ̀ bẹ̀rù ẹ̀wá rírì ọ̀tára rẹ̀ mú a lè fi wé ẹni tí kìkì rárá so eléyìí túmọ̀ sí pé orí wà fún náà ṣùgbọ́n kò dáa tó bó ti ṣe yẹ kó dáa náà. ẹ lórúkọ yín o. orí wà fún náà. ẹ ló fún kan jẹ tí ń pè. ẹbí láti àṣàgà lẹ́kọ̀ọ́. ẹ̀yin rédíò yín lọlẹ̀ ìbéèrè yín. wọ́n ní tí a bá ti fẹ́ kírun gbé ẹ̀ẹ́dẹ́gbẹ́ àti lè rà mọ́. ẹ lórúkọ yín o. Wàlékún sálàmù rahmatulah. Ó gbàǹjọ tí ń pè. Mo sábà ló ń sọ̀rọ̀ láti Èkó. Ìbéèrè yín. Lọ́sọ̀ mi ni pé tí èèyàn bá bí ọmọ mm-hmm. tó bá di ọjọ́ keje tí wọ́n fẹ́ fún ọmọ náà ní orúkọ tó táwọn ìyá àti bàbá yẹn tí wọ́n wá plan àti ṣe ní so ní abẹ́ ìṣẹ̀rí àdẹ̀rẹ́ ìyá àti bàbá wọn ti gbọ́dọ̀ mọ orúkọ tí wọ́n fẹ́ fún ọmọ wọn so ṣé ó wá bùkátà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ pé aláàfáà jókòó. kò bùkátà kò sì síbi tí ìṣẹ̀rí àti sọ pé torí pé ọ̀fẹ́ sọ ọmọ rẹ ló kọ́ kó o sì ń rẹpẹtẹ kò síbi tó ti sọ fún ọ bẹ́ẹ̀ gbogbo eléyìí àṣà lásán hmm. náà. ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá ọ̀dà ẹ lórúkọ yín o. Assalamu alaikum wákàtí. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àbúrò àbúrò àti láti ọ̀rẹ́ ni. Ìbéèrè yín. Ẹlẹ́kànfẹ́ abẹ́kùsà kan fún wa ní ìjọba pẹ̀lú àkídá pé tí àṣàlù bá pè yẹn ní ẹni tó yẹ pé nígbà tó ṣe hajj ó fàyè lẹ̀. Ìpè ànẹ́gbọ̀ha ànẹ́gbọ̀ Ibrahim Adé ìṣẹ́ Sàlám ní ẹni tó jẹ́ pé nígbà tó lọ ó dé. Pé pé àṣetọ́ ẹni tó yẹ pé nígbà tó ti mọ́kà dé ó máa ń ṣe tó ẹ dákun fẹ́ kí stars kan dákun kó là á lè lórí àwọn àkíńdà báyìí. ìbéèrè kò yé dáadáa kò yé dáadáa. pé tí ẹni tó bá kú mm-hmm. ní ní hajj mm-hmm. wípé àṣàrà yìí ló gbọ́ ẹni tó bá fẹ́ hajj àkíńdà bẹ́ẹ̀ gbà nígbà tó ti kú sọ̀rọ̀ àṣàrà yìí ló gbọ́ jàre nígbà tó ń pèpè àwọn tó dé làwọn tó ń ṣiṣẹ́ pé ìpè tí wọ́n ní ànábì Ibrahim Ah. ètò àjẹ́ńdà tó bẹ̀rẹ̀ sí ní sọ yí pé gbàtódé tí mo ti ń ṣe tí da àgbègbè àtẹ̀tọ́ ni ni ó ok ok ok ó ti yé ó ti yé ó ti yé. àkọ́kọ́ ìbéèrè tó ṣe yẹn kọ̀kọ́kọ́ nítumọ̀ àmọ́ dáhùn rẹ̀ nítorí ó lè jẹ́ nǹkan tí ó ṣe pé ó ti di tọrọ fún kálé láwọn àwùjọ míì látàrí pé bóyá ẹni tó bá lọ sí hajj tó lọ ẹlẹ́dàá bá kádàrà kó kú sàn hmm. ìpè lẹ́yìn ọ̀ ìpè àsàráìlù nǹkan kò sí ti ń jẹ́bẹ̀ nù ṣẹ́ríà nítorí pé nígbà pé ní àsàráìlù yẹn tó bá pé màláìka kú ni malakul maut òun là kúránì pé bẹ́ẹ̀ náà lànàbí sallallahu alaihi wasallam ń pè yẹn màláìka kú orúkọ rẹ̀ ni màláìka kú tọ̀ tó bá pé ó kú sàn wọ́n ní pé màláìka kú lọ jẹ́ nígbà tó pè sòtọ́ bá sì jẹ́ pé ọlọ́ ọ̀padà dé eléyìí lọ́jọ́ pé tànàbí Ibrahim aleyhi salam ẹni tó sì dé tó ń ṣe ségesège lẹ́yìn iṣẹ́ hajj rẹ̀ lọ́kẹ́ mọ̀nàmọ́ná rádaràda náà tún níwàá rẹ̀ wọ́n lè lẹ́yìn ìgbà ṣètọ́ ní lòńdà ẹ̀ńgbò àwọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta pè agbowo sí agbowo ni wọ́n pè màláìka hmm. màláìka kúńbolo ti pèpè pé wájì kẹwàá kú sọ sòńbòsí <laughs> ni anabi ibrahim aleyhisselam sọ pé ń bá jẹ́ pé tèmi ni ó lọ àlọ́ bọ̀ ń hmm. bọ̀ wá ni wọ́n ti sọ pé ṣètọ́ ni náà pèpè. Hmm. pé ẹ ń bá jẹ́ pé ti ṣètọ́ni ni ó délé tí ọmọ ẹsẹ̀ ségesège hmm. ó gbé léwọn lọ lásán anabi hmm. ibrahim aleyhi salam lólu apaláṣẹ kó pèpè fún hajj ẹni tí ó kù sí hajj hajj náà ni ó o kódà kó sọ̀daràn pọ́nbélé tí èsìn allah rárá kò ní máa bọ̀ ro yóò rí pé nǹkan kan hajj yìí máa lọ náà ni torí ni wọ́n pé wọ́n bò ẹni tó lọ́wọ́ bá sì sọ pé yóò lọ àlọ́ dé yóò lọ àlọ́ bọ̀ yóò dé yóò tún ayọ̀ dára ju ti tẹ́lẹ̀ lọ hmm. àyọ̀ lọ yóò dé. Hmm. so kò túmọ̀ sí pé ìpè tàṣetọ́ nìkan ló jẹ́ hmm. so ká mọ̀ ìpè anabi Ibrahim ló pèpè so ìfẹ́ hajj orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam ibi tó lu ara sì kọ pé kálukú òkú sí ní òkú sí amẹ́dì nǹkan kan mú níṣìṣẹ́ yẹn bá ti ṣe hajj àbẹ́yẹn ti sẹ́mi nínú àwọn ṣẹ́sìn Islam tí ọba jẹ́ pé ìṣesí rẹ̀ ìṣẹ̀sìn rẹ̀ ìhùwàsí rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣẹ̀sìn yẹn ó dáa ju bó ti ṣe wà lọ tẹ́lẹ̀ àmì kóluwà gbàṣẹ rẹ ni. àmẹ́ni tó dé tó pé ségesège rádaràdà ránran ní ṣe àmì kóluwà gbàṣẹ rẹ ni. torí rẹ ẹ alálàájì gbèsè rẹ lórí òṣùwọ̀n. Hmm. ẹni tó ń ṣe sùyàmù Ramadan gbèsè rẹ lórí òṣùwọ̀n. Hmm. ẹni tó ń ṣe sọ̀làwátù márààrún lójoojúmọ́ ẹ gbé sọ̀láàtì yín lórí òṣùwọ̀n. àparí hmm. àṣùbà ní ìsìn àti ìṣe sọ̀láàtù jùmọ̀ sí ìgbà tí jùmọ̀ àwọn fi tó ṣé iṣẹ́ rí rẹ lọ́pọ̀ ni àbí iṣẹ́ burúkú rádaràda ló múra sí hmm. àmì pé wọ́n gba àṣùgbà rẹ àbí wọn gbà nù hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. Hmm. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ìbéèrè mi ni wípé. ó kọ ibi ẹ ti ń pè ó kọ yín ibi ẹ ti ń pè ìyáàkì láti iléèwé tí n fi dákàn láti iléèwé. ìbéèrè yìí ìbéèrè yìí ìbéèrè yìí. ìbéèrè mi ni wípé ìyàwó tá a fẹ́ ní ti ìlànà ti súnmọ́ ní mùsùlùmọ́ tí a so ìyè ní orí rẹ̀ tí kò sì tọrọ kúrú kò sí nǹkan kan tó sì fi kó ẹrù jáde kó nílé tí ọlọ́ọ̀rì gbalé fúnra rẹ̀ tí àwọn obìnrin náà ń wò nǹkan kan sọ lé lórí ẹ àwọn lè tàn mọ́lẹ̀ sí àfi kí wọ́n sọ tí wọ́n náà bá sí. <laughs> ẹ̀ẹ́dẹ̀rí pé eléyìí ọ̀rọ̀ ọgùn kanu hmm. ó ṣeé ṣe kó jẹ́ pé obìnrin yẹn òun ti gbọ́ lẹ́nu ọkọ pé máa lọ. Hmm. sò torí pé àwọn obìnrin tẹ́ rí yẹn ń gbà mí náà eh, ó lé ní lọ́wọ́ àlejò dì mẹ́rù ni. Mm nísìnyí wọ́n sọ pé ìwọ kọ́lẹ̀ ìwọ sọ pé kọ́ máa lọ nígbà wọn bá ní kó ní òròjọ náà bá ní ó ti sọ́rí ńjọ́ kan pé òun ọ̀fẹ́ ọmọ ó ti sọ́rí ńjọ́ kan pé tó ń bá lọ tó ń bá dé tó ń bá bọ́nu léyìí òkú kan bá hmm. olúwa lálejò òun ò sì fẹ́ jẹ́ òkú tí ó bá olúwa lálejò torí ẹ kó o fi ilé rẹ lẹ̀ fún hmm. so irú eléyìí ẹ má fún wa ní gbódí dísán hmm. ẹ̀yin àtìyàwó yẹn wá sàlùmọ́dínà kẹwàá sàlàyé àbíkẹ́ ẹ yín o. bàbá mi. waaleykum salaam wa rahmatulah. ibrahim sọ̀rọ̀ látọ̀yà. ìbéèrè yín. ẹyin ní ẹni tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ bí oníṣẹ́ ọwọ́. Mhm. tí àwọn kan bá wà pé àwọn aláàfáà tí wọ́n jẹ́ ẹni tí ń dá ẹ̀ lóhùn. tí tí ẹni tẹ̀sí bá bẹ̀ níṣẹ́ irú iṣẹ́ tẹ̀ nìyẹn ṣe tó lè ṣe ẹ lórúkọ yín o. Hello, salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Láti òjòdú ni ìdá. Ọyá ìgbèrè ní pápápá. Ìbéèrè mi ni pé ẹlẹ́kùn kí ẹ bá mo fẹ́ bí àwọn ṣòro àní pé tí ẹ bá wà ní Jùmát pé kí ẹ ti Jùmát lọ tí tí wọ́n lè ní kí ẹ kí ẹ mú sọ̀rọ̀ níbi tí mo máa ti bá tó bá yẹ pé mọ́mọ́ wa ń ṣàdúrà jẹ́ gẹ́gẹ́ ṣàdúrà jẹ́ sí ẹni máa ṣe àbí àbí yóò tẹ̀wọ̀n àbí àbí yóò ní sáni àbí yóò tẹ̀wọ̀n afẹ́ ni. so ìbéèrè mi nìyẹn. ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah. ṣàtúndì ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. ìbéèrè yín. ẹ kí ni ìdájọ́ kí èèyàn máa mu omi òkì torí pé a pé púpọ̀ rẹ̀ máa mú ó omi ògì sọ̀ ọ́ dà tó ti yé. ẹ lórúkọ yín o. Ààrẹ Muhammad Sani ló ń sọ̀rọ̀ látẹ̀kọ̀. Àlejò Sọ́lá wọn ti là ìbéèrè yín. Ìbéèrè mi ni pé èèyàn tí ó tọ́ílẹ̀tì hmm. ní àárọ̀ hmm. after thirty kírun. Hmm. So ó ṣàmúra owó ẹ̀ ó múra. Ẹjọ́ ya ẹjọ́ ya. Ok owó ẹ̀ ó múra ṣá. Ìgbà tó wá di àárọ̀ ọjọ́ kejì tó fẹ́ tún ẹ̀ ó wá wo ah, bọ́ksà rẹ̀ wá rí ìgbẹ́ kékeré ló ti bẹ mọ́ ṣòkò tí ṣó máa tó àwọn ohun ẹ̀ kì í. ó ti yé ẹ lórúkọ yín o. sàmàlẹ́kùn. maaleykum salaam wa rahmatulah. lórúkọ mi ni àbúnà bíi láti Kano. ìbéèrè yín. nàìjíríà ní fáwọn ṣéèkì wa ni pé owó old naira afẹ́ fi ra nǹkan mhm. wọ́n wá ní pé nǹkan yẹn one thousand five ní bọ̀ tábà ra ní tábà nínú naira one five ní wọ́n wá ní pé ṣé kò sí kò sí abẹ́ ìgbà báyìí náà ìyá kù náà. alhamdulilayi ẹni tó ní eh, ẹni tí ń ṣiṣẹ́ bíi yàwó ń pa ọ́dà ọ̀bẹ òṣèṣẹ́ kún ọ̀ṣẹ́ àbíkún ọmọ sí àpò olúwa lẹ́dàá kò pa ẹnìkankan láti ṣe pé tó máa gbé sẹ́wà fún kó máa béèrè lọ́dọ̀ àwọn ẹni tó fẹ́ bẹ́ẹ̀ ń ṣe pé sẹ́wò lẹ́yìn ṣe tá fi ń rówó. tó ti sọ fún ọ pé nǹkan tó fẹ́ tó ń fẹ́ kọ́ bó ń ṣe yìí o ní tóun ó fi ṣe ni. Hmm. tó bá sọ pé ní tóun fẹ́ fi ṣe ni tí nǹkan yẹn wá takò Allah wọ́n takò ti anabi sallallahu alaihi wa sallam ìgbà náà lọ yẹra a sí hmm. sọ àmọ́ pé ẹnìkan wá wá ní ìsinyìí olóńfẹ́ ra búrẹ́dì lọ́dọ̀ rẹ̀ wọ́n wá máa béèrè pé sẹ́wò lẹ́sìn torí tí n bá mọṣẹ́ tẹ̀sí níta búrẹ́dì fún yín <laughs> àwọn kò síbi tó ló ẹlẹ́dàá ti bẹ̀ wá lélẹ́yìn torí ẹ̀ ká sọ́ra fáṣejù àti tayé ẹnu àlà àti àìlágbọ̀yé ẹ̀sìn hmm. nítorí pé téèyàn bá ti lágbọ̀yé ẹ̀sìn yóò tún kà máa le koko lásán hmm. níbi tí ò ti nítumà hmm. sọ ibi tó ti wá yẹ kó dúró kó sara kó sá yọ wàá rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ń bẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ tó ti ń bàjẹ́ so nítorí à ń bùkátà láti gbàgbọ́ yẹ ẹ̀sìn olúwa ẹlẹ́dàá ọ̀ kó máa béèrè lọ́dọ̀ ẹni tó fẹ́ bí ọ̀nsẹ́ pẹ́sẹ́ wò ló ń sè àmọ́ tó bá bí ọ̀nsẹ́ tó takuti Allah tó takuta nabi sallallahu alaihi wasallam so àbí orí pé látara ṣẹ́ tó fẹ́ bá wọn ṣe ọ̀ràn wọn lọ lórí ìbàjẹ́ hmm. ìgbà náà lọ gbọ́dọ̀ sí. so ẹni tó wá béèrè tó ní tó máa ń ṣe khutuba lọ́jọ́ jùmọ̀ àti màá pé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ báwo ni tí màá bá bákan náà tó bá dárúkọ anabi muhammed sallallahu alayhi wa sallam wọn á ti àsọlá tó fún anabi sallallahu alayhi wa sallam lọ́nà tó ṣe pẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní gbọ́ tiẹ̀ ìwọ náà ní gbọ́ tiẹ̀ ẹni tí wọ́n sì béèrè láti lọrin wọ́n ní kí ni ìdájọ́ káwọn máa mu omi ògì ìwọ́n àwọn gbọ́ pé táwọn bá mu púpọ̀ rẹ̀ ó máa mú ni hún ríra kì í ṣomi ògì hmm. bọ́yá omi dùn Hmm. omi kan hmm. nítorí pé tó máa ti gbé omi kan kalẹ̀ fúngbà tó pẹ́ hmm. òun náà fúnra ara rẹ̀ máa di omi ọtí tó ṣe pé téèyàn bá mú yóò mú yàn máa hún ríra tó nítorí délé yìí báyìí kìí ṣe omi tá ti fi po ẹ̀kọ́ èyí tá fi po kọ́ bọ́ bá mú tó bá pọ̀ yóò jẹ́ ọmọ tọ̀ ni so amúnáwákó <laughs> mi dùn omi kan yẹ́sì eléyàn lè máa mú ọ̀hún ríra ẹ̀dá ni tó bá sì lè máa mú yàn ọ̀hún ríra sọ ọ sọra fún un omi dùn náà kìí ṣàdédé múyàn hun ríra àfi tán bá gbélé tó bá pẹ́ so nígbà tí wọ́n bá ti gbélé tó bá pẹ́ ló máa ń dọ̀tí lẹ́yìn ìjà gbèsè bí wọ́n wọ ọ̀rọ̀ àwọn burúkutu nǹkan kan tá ń ṣe ìfẹ́ yà bá ń ṣe ń ṣe náà nù so wọ́n ní ẹni tó ṣègbọ̀nsẹ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe àṣùbàtàn tó wá jẹ́ pé kò tún wá yẹ pátá rẹ̀ wò mọ́ àfi ní ìjọ kejì látàrí pé gbogbo nǹkan tó kù ti ń ṣe ń kà ń tọ̀ ní tọ̀ ní. ṣùgbà tó àbùkátà láti bọ́ pátá wò fún ìgbọ̀nsẹ̀ míì lọ́wọ́ á rí i pé ìgbẹ́ kan ti gan mọ́ pátá òun. ìgbà tó ń ṣe ìṣègbọ̀nsẹ̀ káyìn èèyàn àṣùbà àtàná ni. sọ eléyìí tó túmọ̀ sí pé tìgbẹ́tìgbẹ́ lòun ń ṣe gbogbo àwọn sọ̀láwátì tó ń ṣe tẹ́lẹ̀ báwo lòun ṣe ṣe wàá tún gbogbo àwọn sọ̀láàtì yẹn ṣe. Hmm. olúwa ẹlẹ́dàá ṣe àmójúkúrò fún wa lórí ìgbẹ́ tó bá jáde gbabi títí máa ń jáde àtìtọ̀ tó bá jáde gbabi tí máa ń jáde lẹ́yìn ìgbà tá a bá tábà tán àmọ́ tó ṣe pé ìgbẹ́ kan tó wá ṣẹ́kù àmọ́ sí ṣẹ́kù tó ṣẹ́kù nǹkan tayọ ẹnu bí tìgbẹ́ wà kí tí máa jáde <laughs> tó bá ti tayọ rẹ̀ ó ti di nǹkan tó ṣe pọ̀ gba gbogbo ìjọsìn tó ṣe ṣáájú rẹ̀ jẹ́ àmọ́ tó bá pọ̀wọ́ ẹnu òhun náà lọ́mọ kò tiẹ̀ kọjá ibi tí wò yẹn wà eléyìí ò ní lára àwọn ìjọsìn tó ṣe ẹni tó pè láti kánò wọ́n ní táwọn bá fẹ́ ra ọjà one thousand naira ni táwọn bá ní náírà tuntun one thousand làwọn san àmọ́ táwọn bá ti ní tuntun tó ti tẹ́lẹ̀ one five làwọn san báwa béèrè pé náírà ti tẹ́lẹ̀ tí wọ́n ní kí ẹ san one five rẹ̀ ṣé táwọn bá gbà àwọn gbà nígbà pépà lásán ni àbí wọ́n gbà nígbà owó hmm. wọ́n ní à wọ́n gbà ń gbà owó ni bó làwọn wà kó lọ wọ́n ní wọ́n mọ bí wọ́n ṣe padà bá wọn yí sí náírà tuntun àjẹ́ ike tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ yàn yín jẹ ni hmm. kì í ṣe rìbá wọn pè léyìn wọ́n fẹ́ yàn yín jẹ ni hmm. Islam ò sì gbà kéèyàn náà sọra alẹ̀ fẹ́ni tí ó yàn jẹ hmm. sọ ẹlẹ́kejì kí ló dé tẹ́yìn ó fi one five tẹ́ fi rajà one thousand nígbà tí èsì pẹ́yìn náà èèyàn jẹ́ ẹni tó ṣe kí wọ́n lè pè ní dàdá dídín òpònú torí nínú òfin ṣẹ́ríà ẹni tó bá ń lọ ra nǹkan tówó rẹ̀ máa ń yè kan lówó tó jù lọ lámà mọ́ra àmì pé èèyàn pònú nù hmm. islam ò sì gbà kún fowó lẹ̀ lọ́wọ́ pònú hmm. dípò pé yóò lọ́ọ́ fi ra nǹkan hmm. so tó bá ti wá wù yín láti pé èèyàn fẹ́ fi jíjẹ́ pònú dára o èèyàn lè lọ́ọ́ rà kò sí wàhálà mi zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero three two nine three eight nine six. Oh, wo nu. náà ìdílé wo. láti ìlú ìlú republic. ìbéèrè yín mẹ ìdí mi náà pé ẹni tó bá ń yẹ nàwáfì lọ nínú mọ́ọ̀sì ṣé wàá ṣe ìkọ́mọ yóò tọ́wọ́ ẹ̀ yóò sọ fún nàwáfì yẹn ni àti yóò yóò mọ̀ sí nàfìlà ẹ̀rọ tó bá parí àjẹ ìkọ́mọ lọ́jọ́ yìí lọ́jọ́ yìí. ṣé ẹ níbèrè mi. láti bí ní public. alhamdulilayi ẹni tí ó ṣe fún ṣoṣo láti lọ́wọ́ wọ́n ṣe kọ́ ọmọ ọmọ lọ́wọ́ tó bá yẹ pé ó ti parí rákà alákọ̀ọ́kọ́ rẹ̀ ẹlẹ́kejì lọ́wọ́ àkọ́gbọ́dọ̀ já sọ́lá tirẹ̀ yóò hmm. tètè parí rákà kejì yọ wà lọ darapọ̀ mọ́ ń gbọ̀ bá parí. àmì tó bá pórí rọ́kà alákọ̀ọ́kọ́ lọ wà yọ pàtì láti darapọ̀ mọ́ àwọn tó ń ṣe jàmáà. ìta sọ pé tó bá ti ṣe rọ́kà alákọ̀ọ́kọ́ tán tó bá pórí rọ́kà kejì lọ wà torí ọ̀rọ̀ olúwa ẹlẹ́dàá tó sọ pé wala tubtilu a'malakum ẹ má fọwọ́ ara yín bara yín fẹ́ jẹ́ so nítorí pé ó ti súnmọ́ àti parí hmm. so tó bá ti lẹ́kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni hadith anabi sallallahu alaihi wasallam tó ní idha uqimatis salah fala salata illa al-maktuba tó máa ti gbé sọláàtì kò sáàyè láti ṣe sọláàtì ní àfọ̀ràn yẹn yẹn hmm. ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní bí àwọn ṣe ń lọ sí mọ́ṣáláṣí ni àwọn tún lọ sí àwọn àyè míì tí wọ́n ti ń ṣe ìjọsìn míì tó yàtọ̀ sí ìlànà ti Islam ah, wọ́n ní kò sì sí agbára láti kọ ah, àṣẹ tí wọ́n fi ń pa àwọn yìí láti kọ̀ fún àwọn òbí àwọn nígbà náà lọ́hùn àti pé àwọn ò tó mọ̀ ṣàyídá kódà wọ́n tún ní àwọn ní àwọn nǹkan kan tí ó ṣe pé wọ́n fún àwọn jẹ nígbà náà lẹ́yìn tí àwọn kúrò lọ́dọ̀ òbí tán táwọn wá rí i pé àṣìṣe ńlá ni àwọn ṣe ẹni àwọn bá wẹ ìwẹ̀ tí èèyàn fi máa ń bọ́ sínú ẹ̀sìn Islam nígbà tó tún ṣe sà àwọn tún lọ kí màmá àwọn wọ́n tún fún àwọn aláwọn nǹkan kan míì jẹ láti tún lò wọ́n ní kódà wọ́n tún sá gbẹ́rẹ́ fún àwọn wọ́n sí àwọn gbẹ́rẹ́ àwọn tún wẹ̀wẹ̀ sí mẹ́sìn Islam láìpẹ́ yìí ọkàn wọn ọkàn wọn wá balẹ̀ wípé bóyá ìwọ̀n yẹn ó sì lálàáfíà ó ti ó ti jẹ́ ní tí ó tí ó ṣe ìtanràn fún àwọn àbí pé bóò ni àwọn yóò ṣe lè wẹ ìwẹ̀ náà tí ó fi ní àlàáfíà alhamdulilayi ká máa ṣe àwọn ẹ̀sìn mọ́ra wọn lámúlùmálà ó ti yọ ní kúrò ní islam hmm. so islam ojú kan làdá nìyí hmm. tó bá fẹ́ ṣe islam kò ṣe islam kò jẹ́ mùsùlùmí tó bá ní ṣe islam kọ́ ọmọ bẹ́ńkì fèrè rẹ̀. àmọ́ràn pa ń ṣẹlẹ̀ à ń tún ṣẹlẹ̀ à ń tún ṣẹlẹ̀ àmọ́bí tájú àti gbà àmọ́bí tí kìíní wọ́lọ̀ àmọ́bí tájú àti gbà. Hmm. so lábẹ́ òfin ṣẹ́ríyà a kì í ṣe ẹ̀sìn ní àdàlú a kì í ṣe lámúlòmálà ẹ̀sìn ẹ̀yọ̀ kan náà ni inna dina inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ Allah islam. agbọ́ tìgbà tẹ́lẹ̀ wà ń kékeré tó dàbí ìgbà tó ṣe kí wọ́n mú yín lágbára lágbára náà wọ́n tún mú yín lẹ́yìn tẹ́ dàgbà tẹ́yìn tí ń lé ń béèrè béèrè báyìí. sòwò túmọ̀ sí pé ìfẹ́ ẹnu dẹ̀yìn gan láàmú ẹ gbọ́ ìsìláàmù yìí rárá ẹni tí bá ti gbọ́ ìsìláàmù yìí rárá wàhálà wà fún tọ́pọ̀ kódà gan àní fọkànbalẹ̀ gan pé bá bá gbọ́ dáńtò ní tán ẹ̀ tún ní jàsì jẹ ní ìmọ̀lọ́la ẹ̀ tún ní ṣe bẹ́ẹ̀ ṣe ṣe àbí tó bá pè wọ́n lọ kà fúnra rẹ̀. èmi kọ́ wọn bí wọ́n jẹ́ ni o. bó ṣe rí nù so lẹ́yìn túmọ̀ sí pé a'udhu billahi minash shaitani rajim so ẹ padà sẹ́sìn islam ẹ di mùsùlùmí gidi ẹ wá túbá ní gidi nítorí pé ẹ máa máa ẹ máa máa lùgbà Allah ni hmm. ẹ máa máa fẹ́ sáwàdà ni hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ìwẹ́kọ̀ọ́ ṣéwẹ̀ náà ni wọ́n á ṣe kàfàrà gbogbo nǹkan tí ń ṣe bọ̀ hmm. ẹ̀ máa máa fi ìsìláàmù lẹ̀ hmm. ibi tí àánú tuntun ṣe wá fún yín ni polúwa fẹ́ràn yín kò tí ì hmm. pa yín nítorí pé téèyàn bá lọ kú bá wọn Allahu akbar Allahu akbar lẹ́yìn ìjọba bó ti ṣe jẹ́. sọ́ọ́dì kìló kan wọn o ìlú tí a ti fi ránṣẹ́ wọn ò kàn fi sí ẹ̀ ló kọ yín o. Hello. mo dín láti United ẹlẹ́kùn adéjì tó sọ pé rasulillah salam pé ó máa ń ṣe eighty five seventy times or hundred times in a day èkí hmm. ni wọ́n gbà lérò ṣé ó ṣe eighty five yẹn ní seventy different times ni àbílẹ̀ ẹ̀ka náà lọ́jọ́kọ̀ tó ṣe eighty five yẹn ní seventy times alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mm-hmm. obìnrin tó yẹ pé ọkọ rẹ̀ pè hmm. fún pé láti súnmọ́ tí kò tí kò dáhùn tí hmm. wọ́n sọ pé àwọn màláìka wọ́n ṣèpè fún un tí ọkọ yẹn látàrí ìfẹ́ tí ó ní ti obìnrin yẹn tó bá fúnra rẹ̀ sọ pé àpò ìwọ̀n ṣe àforíjì fún ṣé kí ni yẹn ó bọ̀ òkun lọ́rùn obìnrin yẹn àbí ọkùnrin yẹn ó ń láti ṣe ìsìgá fúnra rẹ̀ hmm. ẹ ẹlẹ́kẹta ni pé ní àdúgbò tàwọn bíi a máa ń dá àwọn owó kan ní ibiṣẹ́ tó ń pè ní bíi four oh one k oríṣiríṣi hmm. tí èèyàn fi sí téèyàn pamọ́ téèyàn ò dẹ̀ ní access sí fún bíi ten to ten years ọ̀n tètè ẹ̀ bá rìtáyà hmm. ẹ dákun báwo ni ọgbọ́n òní ẹ yọ zaka ní onírúurú bẹ́ẹ̀. ọ̀rọ̀ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ń ṣe istighfar hmm. nígbà dọ́rin àbí ọgọ́rùn-ún hmm. seventy or hundred times kì í ṣe lójúmọ́ kan ó jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ kan ìyẹn nípa náà bí bá jókòó ń bì kan lásán wọ́n máa ń kà á pé máa ń tọrọ Allah ní ìgbà dọ́rin àìdí mélòó ní ètò àjọkò lójúmọ́ kan. Hmm. tó bá jẹ́ pàánà bíi sọ̀rọ̀ bá àrè sọ́là tó lù ti ṣàforíjì gbogbo ètò síwájú àti ètò gbẹ̀yìn nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ fún mi ṣe báyìí bó làwa garanti. so nígbà gbà lérò pẹ̀lú ẹ̀ kìí pàánà bíi jókòó yín ṣe pé ń tọrọ àforíjì. Hmm. àmọ́ bí títí ń bá sọ̀rọ̀ títí ń sọ̀rọ̀ tó fi tọrọ ìtúbà lọ sọ́dọ̀ Allah ó tó yẹ gbà báyìí hmm. ṣọ̀njọ́ gbà lérò nìyẹn. wọ́n ní tí ọkọ bá pe ìyàwó rẹ̀ wá sí bùsùn rẹ̀ pé kó wọ́n bá lò tíyàwó wa kọ̀ tá a sì sọ pé látara bẹ́ẹ̀ màlẹ́kọ̀ máa làánà yàwó tó bá jẹ́ pé látàrí ìfẹ́ tọkọ wa ní síyàwó tó wá nítọ̀ òun yáfe rẹ̀ ń tò ṣé tó ń ti pé ọkọ yáfe rẹ̀ náà màlẹ́kọ̀ máa làánà rẹ̀ màlẹ́kọ̀ ní làánà rẹ̀ nítorí pé táàdì ti sọ ni pé tí ọkọ bá fi lè pe ìyàwó pé kó wá sí ibùsùn òun tíyàwó bá wá kọ̀ láti dá ọkọ lóhùn tọkọ wá lọ sùn lẹ́ni tí ń bínú sí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tí ilẹ̀ ò fi mà tó ọkọ ò bínú sí ọkọ wò pé ọ̀nà mà so nǹkan tó ṣe yẹn náà òun ò bínú sí ń tòun so mọ̀lẹ́kọ̀ ni títorí rẹ̀ làánà rẹ̀ so wọn làwọn máa ń dáwó níbi táwọn wà ó lè tọdún mẹ́wàá gbàtí ẹ̀ bá fẹ́ kó ń bẹ̀ tí ẹ̀ fẹ́ máa lọ sílùú rẹ̀ àbọ̀ fẹ́ fi sẹ́lẹ̀ èèyàn tó lè gbà wọ́n Hmm. báwo láti máa yọ zakati rẹ̀ ṣé bówó ti yín wọ́n hmm. yẹ kí wọ́n máa fún yín lálàyé lólówó tó ọ̀dá ti jẹ́ hmm. ó sì yẹ kémi náà lè mọ iye tí mo ti dá iye tó bá jẹ́ ẹ̀ tó bá jẹ́ pé nǹkan ń dání ipẹ́ padà kó owó yín gbọ̀ báyá kì í ṣe kí wọ́n bá yín fi ṣòwò ṣò ẹ̀ mọ iye tẹ́ dá àmọ́ tó bá kí wọ́n bá yín fi ṣòwò ni ẹ láǹfààní láti máa béèrè lólówó mi jẹ́ lọ́dún yìí so mo fẹ́ yọ zakat because i'm a muslim eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ níbi ẹ ti ń pè yìí o. wa alaikum salaam wa rahmatullah. abdulaziz ló ń pè ládọjàgbó. ìbéèrè yín. ẹ jọ pẹ̀lú ti scarcity owó tó wà ń ta ẹ̀. Mhm. ẹ jọ tẹ́lẹ̀ bá ní káàsì díẹ̀ díẹ̀ hmm. iṣẹ́ tó yàn ṣe èèyàn ní káàsì díẹ̀ díẹ̀ mhm. mo dẹ̀ ṣiṣẹ́ pos kankan pẹ̀tù yẹn wá àwọn yẹn wá mọ́ bùkátà sí pé ẹ̀dá kan sáré káàsì sáré káàsì ní tó wà ń ta ẹ̀ pẹ̀tù yẹn bá wá ìyẹn wá mọ́ fún wọn tí ìbá wọn fún wọn tán dáwó yẹn padà sákàǹtì èèyàn wọ́n máa ń yọ owó kéékèèké ìgbà náà wọ́n á yọ ìgbà náà wọ́n lè má yọ téèyàn wá lè máa sọ pé káwọn èèyàn bó tẹ̀sí bí fún ẹ̀rọ ẹ̀ béèrè ìwà tó lé pé tí wọ́n fi ìwà tó kú fifty naira àbí hundred ó ti yé. ò ní béèrè ò bí wàá ràn wá lọ ni ah. olúwa ràn wá náà lọ. má béèrè má béèrè. ìṣègùn lọ sẹ́yìn ṣe ibi láti máa ṣe ẹnirọ ọjọ́ méje lápàdé inshallah almadina center ní pápábẹ́rẹ̀ lógún ọ̀sẹ̀ ni wọ́n ṣe agbáṣẹ̀rọ ètò yìí kí Allah kó bá fi ṣàlékún àlékún ìtẹ̀síwájú dáadáa àti àgbéga rere fún wa púpọ̀ àtẹ̀kọ́lọ́wọ́ Abu Zainab broda waliyula àti broda abdulwadud tí wọ́n lè jọ wá jazakumullahu khairan ọ̀làdùn níbi lónà ọkọ̀ mi títí ọjọ́ mẹ́sàn المحيي المميت الحي القيوم